إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú nípa àlàyé lẹ́yìn àtẹnubọ̀ ní ìjọba tó kọjá ìsàlàyé nípa àdíṣẹ́ àbọ̀rọ̀ àbò rẹ̀ra rọ́bí ọlá àmì ilé ìtò abárẹ́ ti sọ́mọ́ bá wọ́n àríkò àjọ sẹ́lẹ̀ tó bí ilé ìlọ́wọ́ rẹ̀ láàrin ìgbà tó bá ṣe àti ìgbà tí ó bá bẹ̀rẹ̀ ilé ìgbà tí àlẹ́ ilé ìmọ̀ tó máa ń mú bẹ́ẹ̀. nínú àwọn àdá àti àwọn ẹ̀kọ́ tí a lè rí mú nínú àdéhùn yìí díẹ̀ fún wa nílẹ̀ ṣùgbọ́n ká tún ṣe ìhádà rẹ̀ mọ́ra tàǹsáníyà. hátà tààrùn lọ́dí nípa ìdá nínú ẹ̀ mudawa masu rasul sallallahu alaihi wasallam alájọ́ àìlèsìn dáadáa tàbí rafin rárá alábi sallallahu alaihi wasallam wọ́n máa ń dún nímọ́ àdúrà ìyẹn ìdúrà ìsìta lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe aláwọ̀ afárá fún mọ́ṣọ́rọ̀ yíyá sọ ṣùgbọ́n fi mọ àdúrà yìí ìtumọ̀ rẹ̀ wípé àdúrà yìí ó ní ẹ̀rẹ̀ akọ́dà lórí sallallahu alaihi wa ó sì rẹ̀ lẹ̀. anna hada du'ara yakunu sirran la jahra àdúrà yìí yakunu sirran yóò wà ní jẹ́jẹ́ nílẹ̀ a ní gbóhùn sókè ṣe أن القراءة المجزئة تكون بتحريم الفم wọ́n ní kí kàǹkan sáàkàǹkan tí a ó sì gbà wọlé òun náà ní lóòrùn kí kàǹkan tó ṣe wípé èdè wa yóò máa mì lè tààrí kìrìtàmù èdè yóò máa mì torí pé kí ni láwọ́dà ìta tí kò bá rí bẹ́ẹ̀ lẹ́yìn àìfà gbogbo rẹ̀ rà sọ̀rọ̀ sí ọ̀rọ̀ àyínú àmì nàìjíríà sọlọ́lá àbùhàrí wọ̀sán làmàkánà yẹ́tọ̀ wọ́n ní àbá àbú rẹ̀ àwọn ẹ̀mí mọ̀ sí àdẹ́bí sọ́lọ́lọ́wọ́ àríwá ló sọ́lá sí mọ́ kàǹkan lásìkò yìí oríṣi ẹlòmíì nínú wa eléyìí gbajúmọ̀ púpọ̀ bàbá bẹ́ẹ̀ ṣe tìláwọ́ ti Quran àlùfẹ́ Quran ẹlòmíì ọ̀gbẹ́ Quran yóò kàn mọ́ wo láàyè harry fúsàmàtà yìí ìdílé rẹ̀ méjèèjì kò ní mọ́ ti dín ní kò ní mọ́ mi. هذا ليس قراءة هذا تعمد فقط tààmù ọkàn oòrùn sí lásán nìyẹn láti hapun sẹpẹtẹ ètò rẹ méjèèjì kò máa ń lòdì kò máa ń lọlẹ̀ kò máa ń nì yóò sì lọ òsè láwà nínú Ramadan ó di ẹnu jọ ìlú méjèèjì close ó sì ẹsùn mẹ́rin tó mú yóò kàn máa ń sípò àní ó máa wọ́n lọ́wọ́ garara yóò máa wọ́n lọ́wọ́ nínú oṣù láwà á dáná sẹ́kìlá. eléyìí ti tìláwà eléyìí ọkàn ti tààmùlù ọkàn ronú ní àwọn ayà ńlá fẹ́rẹ̀ òṣèré àtúntà ẹ̀dùn kàǹkan tó dákẹ́ àjàkìrá mẹ́rẹ̀ ìṣàkìrá ọkàn ó lásán òun bá ń jẹ́ tó làbújá ní sáré ó máa yóò máa yóò máa lọlẹ̀ táàpù ẹ̀ pé ó ti òun ẹlòmíì ó ń ní pọ́blẹ̀mù wàtíwà ròyìnrò yìí ròyìnrò yìí tí ó mọ̀ sí ìdí wípé ó wà lórí olóòrò ṣùgbọ́n yóò mọ̀ rẹ̀ ṣàtọ́nù mọ̀ tó jẹ́ pé kò ká nǹkan kan débi pé ló wà aṣọ tí wọ́n ń kí jẹ́jẹ́ ló wà tí wọ́n ń kà fún kí débi pé ẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ń lọ́dún gbogbo ìlú tí wọ́n ti pátápátá yóò wá sọ ìlú sí ìlú lọ́dún ìlú tó mọ̀ gbogbo orúkọ ilé ìwọ̀n ṣàwọn dáadáa ṣàtọ́ ló mọ̀ sí sẹ́yìn pé ọmọ wí ìjọkan ló bá ti ẹni tí yóò ti zó yóò kà sókè yóò ní alájọ rẹ̀ yóò kà sókè eléyìí kì í tí ó bá mu àlùmíyìn kéèyàn ṣe dáfún wákúwákà kéèyàn dáfà wákúwákà fún iṣẹ́ rẹ̀ kéèyàn gá ìjẹ kéèyàn pọ́ńtẹ́tẹ̀

àti wípé wọ́n ní àkóléjàn pẹ̀lú tàbábọ̀rùn wọ́n máa tẹ̀lé olúgbà lẹ́bí sọ́lá àlùsọ́lá látara wípé wọ́n fẹ́ tó ní àlékún nípa ìmọ̀ ọkọ́ṣe rẹ̀ ọlá tí ń bẹ fún àwọn sàádé pẹ̀lú ìgbìyànjú wọn eléyìí tí ó yanrantí ní abẹ́ àlámọ̀ yìí pé káṣàmọ̀ tọ́jú àlẹ́bí sọ́lá àlùsọ́lá ó ní pé tó bá ṣe àwọn náà ní àníyàn láti ṣe a sì láníyàn láti pọ́ ṣẹlẹ̀ lórí àwọn nǹkan tí ó bá ṣe nínú sẹ́ẹ̀sì àtàwọn nǹkan míì náà jawaasu kọ́ ní rọ́jù ní ààyè wàrà wá sí الرسول صلى الله عليه وسلم بهذه وأمي أي نجيك أنا بهذه وأمي ìgbàláàrin tí èèyàn

bàbá mi àti àwọn olùkọ́ mọ̀ ń kó هذا يدل على شدة الحب هذا يدل على شدة الحب ìfẹ́sọ́gbòrò onílé ìtọ́ka sí ipò tí a lọ́bí sọ́lọ́lọ́wọ́ àríwá ayò sọ́lá tánàbí wà tí kò lórí sọ̀há rẹ̀ sí rọ́míọ̀lọ́wọ́ àánú asòkútù yàmúrù bàdà tẹ̀síbẹ̀rẹ̀ sí ẹ̀hẹ́rà wọ́n ní dídákẹ́kà ń bọ̀ yìí yẹ̀kúnnù bẹ̀rẹ̀ tẹ̀síra ti ti hàn lẹ́yìn ìgbà tó bá ṣe Allahu Akbar afọ̀rẹ́ fún wa pé Allahu Akbar ọ̀nà mẹ́ta láti gbà ń ṣe Allahu Akbar lórí òun ìmọ̀ kásọ̀ ó jáde pẹ̀lú bí ọwọ́ bó ti lọ sókè pẹ̀lú ẹ̀ ká tàbá ṣe tán ìkáṣẹ̀ ìsinmi látòlùgbọ̀mọ̀ tàbí kákọ́kọ́ gbé ọwọ́ káṣẹ ọwọ́ báyìí káṣẹ̀ wá ṣe Allahu Akbar ọ̀nà mẹ́ta tààlìgbà sí Allahu Akbar nìyẹn ní orílẹ̀ fíjì sùúrù àìlẹ́gbẹ̀ ẹ̀rí wà nù hadithi wípé ní tí ò bá ti yéèyàn ìyẹn máa ń bè lọ́wọ́ àwọn olùmẹ̀sìn ni bákan náà hosnu su'al lè sùn ní àìlú tàbátọ́lá sọ̀lá kí èèyàn ó béèrè béèrè ní ọ̀nà tí ó dáa kéèyàn béèrè béèrè ní ọ̀nà tí ó mú ẹ̀kọ́ lọ́wọ́ ní sùn àìlú ìlàjì ló jẹ́ nínú ìmọ̀ على العالم أداء العلم لمن يكتمه بحقه أرى يا لجأ tó bá ti bèèrè bèèrè lọ́wọ́ rẹ̀ tó bá ti mọ́ ó fàlàyé ìdúró ẹni tó bèèrè bèèrè àlẹ́gbọ́n àlàyé sọ́lá bí ìrúsọ́lá ti jẹ̀mọ́ atọ́sí ìfọ̀wọ́tẹ́ síra àdúrà sábà tí ó ṣòro jẹ̀mọ́ òbúdọ̀ máa ń pọ̀rọ̀ òbúdọ̀ ẹni tó ń dáhùn sí ẹ̀yàn náà nílà ilé pàdúrà ògbómi abẹ́ni gangan ìwọ́n náà ló tó ń dá sí fúnra rẹ̀ nígbàdúrà tamasi ẹgbẹ́ ló ti wọ́ alìmọ̀lá tó bí mo bá àdá gbọ́nà ìpánà ti sọ́lọ́ta pé bá ìdú bẹ́ẹ̀ni wà kọ̀tọ̀yáyá àtàbáyé wà ájá mi àkádà kọ́nà ọba àlejò ọlá kó láàyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ kó má sì fi ẹ̀ṣẹ̀ náà kó má fi gbá yẹn mú. tẹ́ńtíyà lọ sí mílíkọ̀tọ̀ rẹ̀ àyá ọlọ́run pọ̀mí má kúrò níbi àṣìṣe ìlú ṣídàkùtọ̀ hàrà ní àwùtáàkì nàásì ó náà ní ìbọ̀mọ́ tí ó dé ògbóngó ní àwùtáàkì

kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ àti nǹkan tí ó bá lè ṣe okùnfà ẹ̀ṣẹ̀. Dẹ̀lílù àlà ànàlìmọ̀ á inú àdìsí atúgbọ́ nílò ìpé wọn ní wàsẹ́l àti ìrìnrí wàlbáwọ̀ àti omi tó tutù nílò ìrìnlẹ̀ nínú nǹkan tí a lè fi mọ́ ìgbàgbọ́. Mọ̀sùlùmí àti Jọ́á Bìlmùbá Àdàwà Lùsùlùmí wà tẹ́ǹkì àmì ìgbà láàrin tí a ṣàdúrà fún kọ́lọ̀ọ̀bà àlejọ́lá tó gbé wa ṣùnà sí ẹ̀ṣẹ̀ àti pé kọ́lọ̀ọ̀bà àlejọ́lá tó mọ̀ wá mọ́ bákan náà ó sì là wá ó mọ́ wa kúrò lórí ẹ̀ṣẹ̀ ìbóòtò inú àdúrà yìrìdù tààrí na ọmọ ìbí ánàbìnú anábì fẹ́ kọ́ àyùmọ̀ ní bíkìrì yìí ni wà nílò ọmọ máa fún nípa nàbì sọ́lá àrùsọ́lá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fọ́ ọmọ ụlọ nínú rẹ̀ a rí ó ní tẹ̀lé bá púpọ̀ fún ويدل على أن الذنوب سبب لحرارة الجسم bákan náà àdìbí atúndìgbọ́yé ń bẹ̀ wípé ẹ̀ṣẹ̀ sábàbí ló jẹ́ fún gbígbóná ara àti ooru ara ẹ̀ṣẹ̀ máa ń fa kí ìgbóná ó tún ó kọlùyàn àti jíjó ara tẹ̀lé pé ẹ̀ṣẹ̀ ó rọ̀ mọ́ harara eléyìí ló fà tó fi jẹ́ pé anábì sallallahu alaihi wa sallam ó lo kẹ́lìmọ̀ ìtúní ó tún lo kẹ́lìmọ̀ bàáìdní aláwọ̀ bàáìdní báyìí wà báyìí na kọ̀tọ̀yáyà kàmà bá àtà bẹ́ẹ̀ ní mọ́ṣíkà lọ́dù aláwọ̀ mẹ́sìnní ní kọ̀tọ̀yáyà bìí máa ìwà sẹ́lẹ̀ wọlbára gbogbo tánàbì sallallahu alaihi wa ló bẹ̀rẹ̀ àwọn nǹkan tó rí pé àwọn kúláǹtì ẹnu kúláǹtì nǹkan tó mọ jẹ́ kí nǹkan ó kú láti jọ kú ìwájú ẹ̀ kúláǹtì ni nǹkan tó máa ń jẹ́ tí tí nǹkan bá ti gbóná kúláǹtì ni nǹkan tó yẹ kí nǹkan yóò tó ní kó kú òná tó kúláǹtì kúláǹtì ni gbogbo àwọn nǹkan tábàbí sọ́nà sọ́nà tó dáàpọ̀ òun ló jẹ́ fún harara fi zùnú torí pé harara kí nǹkan ó kí ó gbóná kò sí nǹkan míì tí máa jàkábà òjò máa sí náà lọ ẹ̀ṣẹ̀ náà ni ó fà pé ọ̀rọ̀ yẹn padà já sínú iná ẹ̀ṣẹ̀ náà ni ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kékeré ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá bá ẹrú lò pẹ̀lú àánú ọlọ́ọ̀bá àlejò ọlá ó sàmójútó yóò ní kọ́ máa lọ sínú ìjọba tó bá bá a lò pẹ̀lú déédéé yóò ní kọ́kọ́ lọ padà gbá iná náà ó tó ti pé yóò padà wá wọ ǹkà na mùsùlùmí ṣẹ́fì nìyẹn ẹni ọba jẹ́ mùsùlùmí kúlù ahadi muftatirun ila nínú hadithi agbóyìnbá ìpé gbogbo àwọn ọmọ ẹ̀dá dámọ̀ àjámọ̀ ìtẹ̀tẹ̀ gbogbo aláàánú bùkátà sí Allah subhanahu wọ̀tà àti ànàbí sallallahu alaihi wasallam tó fi dórí ànàbí sallallahu alaihi wa sallam. yàmbá ti fi mọ̀wá sí lè dùn áàyè wọ́n ti ti sáré láì àyẹ̀ ní àtìsán wọ̀nyí tiru ti sọ́là. wọ́n ní ẹ̀tọ́ ló jẹ́ wa ta'ala. bákan náà tí àdìsọ́kà wípé kò sí ẹnikẹ́ni tó lè fi àbùkátà wa àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ká mọ̀ dúnímọ̀ dùá ká mọ̀ dúnímọ̀ àdúrà torí pé ìgbà ní ìwà tí í pé àdúrà ó gba àmùbà ṣáratá ní ṣe pé ìdè èèyàn fẹ́ lójú ẹsẹ̀ ọlọ́run ó ṣe nínú àwọn áùdù ìdìjábà òní tó jẹ́ pé iṣẹ́ èèyàn fẹ́ lórí ẹ̀sẹ̀ ọlọ́run ọba sùpáàlù ọ̀tàálá yóò tó ní ìyàwó bá ṣàrọ̀ tán ìgbà míì sí ọ̀sẹ̀ pé iṣẹ́ èèyàn fẹ́ o ọlọ́run ọba ò ní fi ilé èèyàn lọ́wọ́ kò bá ṣàrọ̀ tán lójú ẹsẹ̀ yóò bá èèyàn yóò àjálà rẹ̀ yóò sún nǹkan yẹn yóò sún síwájú yóò sún síwájú bí àsìkò tó ń gangan fúnra rẹ̀ mọ̀ subhanahu wa àdúrà tó ń ṣe yìí tá a bá ní ká gbàdúrà ilé ìsìn àwọn ibi wọ́lọ́pọ̀ wà tí ó padà dá tí ó padà dá tí ó dá iná dídó àdúrà yìí gbígbà rẹ̀ tábà ti jẹ lọ́wọ́ ní ìsìn àǹfààní pé yóò padà fẹ́ ti ìtìjábà àdúrà ìlú wọ́n ti ìjà gbàdúrà ìlú ìfò àsìkò báyìí láàfin àdúrà ìlú àbùjú lọ ó mọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbàmí ìtọ́jẹ́ wípé àdúrà tí ẹ ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọlọ́run ò ní gba àdúrà ṣùgbọ́n yóò fi àbá àti aburú kan tó fẹ́ ń tẹ̀yàn bẹ́ẹ̀ alápèjúwe ìyẹn bẹ́ẹ̀ lọ́run pé ọlọ́run sí ọkọ̀ fún mi ọlọ́run sí mọ́tò fún mi sí mọ́tò fún mi àdúrà kan tó ń gbé lẹ́nu pé ọlọ́run sí mọ́tò fún mi ọlọ́run sí mọ́tò fún mi ọlọ́run à ní sí mọ́tò fún mi ṣùgbọ́n ìrìn àjò tí ò ń ọ́ tẹ́mọ̀ pé tọ́nà bá fi ìdàkejì nǹkan tẹ́ni ẹ ń tọ́nà bá fi ìdàkejì rẹ̀ hàn káfọ́ mọ́tò ó lágbẹ̀sù ogun ṣùgbọ́n ọ́ kámọ́kọ̀ ní mọ́tò yẹn rà kọ́ mọ́ ní mọ́tò yẹn kó tráfù kámọ́tò kó sì ṣe ẹni ẹgbẹ́ sọ pé kọ́nà ra mọ́tò gbogbo ra mọ́tò fúnṣẹ́ mọ̀kẹ́ tí ó bá ra mọ́tò ẹgbẹ́ àti àgbòsí láti jọ fúnṣẹ́ ó ti gbà wọ́n láti mẹ́ta látàlà ó wọ́n ò mọ̀ ní àdúrà tó ṣe ẹ ti gbà ṣùgbọ́n náà ọba subhanahu wa ta'ala ó lọ gbà sí ibòmí tàbí kúmọ́ kéèyàn bẹ lọ́hùn mo fẹ́ ìsọ́báyì mo fẹ́ ìsọ́báyì mo fẹ́ kọ́lọ̀ mọ́ sí ẹ̀ lọ́wọ́ kéèyàn ti sáàbù ó tún láti ó tún kú ọlọ́run ti fìlà ìfẹ́ náà ágbàbọ̀ so kò sí áójú tí àdúrà ìdílé ní o tí ò fi lè gbà ní àwọn ọ̀nà tí táa sọ rẹ̀ ṣùgbọ́n ilé tí wọ́n fẹ́ òun náà ní pé ni o kámọ̀ tó nínú àdúrà kámọ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́tò á kámọ̀ kàmọ̀ bẹ̀lọ̀ kàmọ̀ sọ ah, a àti ẹ̀sì bẹ̀lọ̀ bẹ̀lọ̀ bẹ̀lọ̀ àdúrà àwọn òdi ẹ̀gbà lá mùsùlùmí kìí sọ̀rọ̀ báyìí fúsùlù bọ́ọ̀lù bíi láà kéèyàn ní àdìyelé àníyàn dáadáa pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala àdúrà mi yóò ṣe kí ni àdúrà mi yóò gbà àwọn kèmèrí àwọn máa ń ní fíkọ̀ ní mo dúdú àdúrà àwọn ó sọ pé olúwa adúgbẹ́ pé a pè ọ́ ìgbọ́ ẹwùn gan ẹwùn yẹn kí àdúrà wọn sì lè kì í gbà pé wọn kì í ṣe ilé àṣùgbọ̀n òdì àti ní kọ̀ǹdíṣẹ̀ kan kọ̀ǹdíṣẹ̀ wọn ni kọ̀ǹdíṣẹ̀ náà ni pé tí èèyàn bá kó wọn sí ṣé kò fẹ́ ní ìgbàfẹ́ láwùjọ ààlà wọ́n ní bàbá náà bí sọ́nà sọ́nà sọ pé nínú àwọn dàwà tọ́lọ̀ ọba yìí gbà dáwà tó mùsùlùmí tọ́lọ̀ ọba yìí pọ̀ tí ó bá dàrẹ́ dáwà tó mùsùlùmí hátà káàpù tó bá sàbò sí gbèsè yìí tó bá tó gbèmọ̀ yóò mọ̀ ọ́. ṣé bùsùn ní ìtọ́ ike wàhálà ọ̀tàlá wọ́n ní lẹ́yìn tàbí tọ́ḿbìlì kòkò ìfipọ́lọ̀ ọba àlejò ọlá ó yọ́nú sí ìgbèsè ṣùgbọ́n tó gbọ́nà ọba àlejòlá ó kó ìlà akéèrè ń sàbò sílẹ̀ ó ní òfìgbà òká ní àbíkọ̀ ní ọlọ́run ọba sùpánù fún ọ̀tàlá káwọn ti sọ ilé ààbò ti bẹ́lọ́bẹ́lọ́bẹ́lọ́bẹ́lọ́ àdúrà ní ògbà òdòdó ọlọ́run ọba sùpánù fún ọ̀tàlá ó máa àdúrà ó máa àsìkò tí gbígbà àdúrà yẹn tí ó yẹ ẹ̀yẹ̀ èèmọ̀jà fún ọ báyìí jẹ́ ká sọ láti kó báyìí kí wọ́n ní bàbá jọ wàhákàrà so gbogbo eléyìí nínú àwọn alhaya nínú àwọn ìpele náà ti gbà kọjá nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa náà yóò máa sọ fún lọ́mọ abẹ́ ah, kíní yíyá òdòdó ní kíní o àṣìkò báyìí mo ń báyìí ṣùgbọ́n ọlọ́run bá bá gbé kúrò tó sì gbé mi létí náà so ti gbà ọlọ́run lè mọ́sálà sàlámù ọlọ́pàá nìkanlá ti ìṣàlù àbúkù láti gbọ̀ngẹ́ ó sì gbàdúrà ní bàbá wa kámẹ́rì àkàn àǹbẹ̀lọ́n kankan ní àǹbẹ̀lọ́n kankan àǹbẹ̀lọ́n kankan kọ́lọ́n ṣe ọ̀gá fún wa wàá fún wa ní nǹkan ọ̀hún yóò fún wa ní nǹkan míì tó ń pé ó lórí fún wa láti 2005 ìbá eh, ti kírun ìbá ti wà ní sùjúdù àdúrà kan àti mo máa ń sábà ṣe máa ní aláàrùn mọ̀wà fitni bilkabul ìjáàrí àti islamiyya ìmọ̀dílẹ̀ tó lọ wà mo máa ń ṣàdúrà náà jẹun mo ṣe àdúrà yìí láti 2006 mo gbé wọ 2013 ọdún mélòó nìyẹn ọdún méje kò sí òsín bá ti láyé ṣúbù ni o zúrì ni o áfírí ni o mọ́gìd ni o ìṣá kò sí òfin bá ti láyé láti tọ́gbọ́n náà six ìsáìsì tọ́gbọ́n náà six kò sí èrò tí mo kí láyé tí mi èébẹ̀ ọlọ́run pé ọlọ́run ò inú ìgbèkò ń gẹ́ jẹ́ kọ́ mú mi ní gábẹ́ ìsàmíyà nínú ìdínà mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ ọlọ́run mi ìgbèkò ń gẹ́ mo ti àdúrà ìfá wọ 2013 kódà ìjọ tí mo lọ ọbẹ̀ tí mo lọ ṣe mọ̀kọ́ bá là mi ìkún dákẹ́ mo tún ń ṣe mo tún ń ṣe àdúrà wọn kódà ẹni tó ṣe mùkọ́ bọ́dà fún mi gáálí là ń kúrúkọ àfà náà gáálí olómọ rẹ̀ nígbà tó borí sísẹ́ǹ ó ní mo wá bírí mo ní bẹ́ẹ̀ ni mo wá bírí ó ní mo ṣe mùkọ́ bọ́dà ní ìdòmà mo ní bẹ́ẹ̀ ni mo ṣe mùkọ́ bọ́dà ní ìdòmà mi ìkú àwọn ọ̀pọ̀ lọ́sẹ̀ o mo lọ mẹ̀jínà gẹ́gẹ́gẹ́gẹ́ mo lọ ṣe mùkọ́ bọ́dà pé ẹ mú mi ẹmú mèrè eze wa kéwù ó ní mo ti wá bí nínú ta òtòrò pọ̀ sí lórí títẹ́ ó sì dúró ń bọ̀ ní mo ní bẹ́ẹ̀ yẹn wá bí ó ní inṣàlá tàtùwá fà ámà lè mọ̀pẹ̀ ní pẹ̀lú òògùn ọlọ́run áàmù ọlọ́run ti bọ̀ ohun gẹ́gẹ́ ọlọ́sọ fún mi ẹ̀dí ṣe ẹ̀bọ̀ pé bá délé tó ń Déjì oníra máa ti lọ yára ìtàríà. Ìgbè tí lé, wọ́n ti mú mi, torí bá ti lọ gbà náà. Ṣùgbọ́n náà ọba ló mọ̀ nǹkan tó ń rí tó lùwé pé kó mọ̀ bọ̀ sí. A kò mọ̀ ní ìtẹ̀jára ìtàríà pọ̀. Ọláàrí, mo ní ìtẹ̀jára pọ̀. Kódà ní gbogbo jàmíà sí ní mọ́bláta kò sí jámíà kan tí mo ṣe tẹ̀síwà ọ̀rọ̀ kìí káàkọ̀tà ìdájọ́ ìgbàmíà lọ umùlùkúrọ̀ là múlùkùsùn là jámíà náà là tàbùkù lẹ́yìn jámíà ìgbàmíà kò sí jámíà kankan tí mo kọ̀ jámọ̀ àwọn kìí láyé lórí jámíà ìgbàmíà nìkan ni torí pé òun nìkan mo bí ah òun mi ti ń kẹ́kọ̀ọ́ nínú ọgbà yìí òun mi ti ń kẹ́kọ̀ọ́ nínú ọgbà yìí òun mi ti ń kẹ́kọ̀ọ́ nínú ọgbà yìí ṣùgbọ́n náà wà ó gba àdúrà rẹ̀ o ó gba àdúrà rẹ̀ torí pé kì í ṣe èmi nìkan ni mo bẹ náà bọ́lá ọba àlejòlá kó jẹ́ kí n kẹ́kọ̀ọ́ ìjẹun ẹ̀sìn àwọn èèyàn pọ́ọ́rọ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n bẹ náà bẹ̀ ọmọ ìyá mi dr jelil john afibọfilọ dr jelil kọ́lọ̀ tó bá ń ṣe dáadáa fún ọ ọjọ́ kọlájọsọ mùkọ́bálà bọ́ ṣe jáde ẹnìkan wọlé èmi bèèrè lọ́wọ́ pé kí làwọn tó bèèrè lọ́wọ́ rìn wọ́n sọ fún mi èmi wá wọlé mo ti wọlé ìgbà tẹ́lé dáàdì wọ́n torúkọ mi mo wọlé ìgbà tí mo ṣe mùkọ́bálà tán àjọ lọ sí mọ́tà mùkọ́bálà tàjọ ṣe ń lọ́nà òun náà fi mú àwọn náà fi dọ́kọ̀ jẹ̀lì wọ́n ṣe first degree hadith wọ́n ṣe second degree hadith wọ́n ṣe phd hadith mùkọ́bà ìbàdàn tó lọ́jọ́ náà ó ní wọ́n fi mú àǹfààní wọ́n máa dé lọ́dún tó mọ̀ báyìí pẹ̀lú ògbọ́ ọlọ́run wọ́n dàbí pé àbúrò ìbíyà ẹmọ̀ wá àbí wọ́n jọ ànímọ̀ sí náà sí pé mùkọ́bà àtàjọ ní 2007 ìgbà tí mo tún lọ ní 2010 ẹ̀yà àbọ̀ ẹ̀mọ̀ ìṣàlà àwọn tó tó wà nígbàrá àtúbà ẹni wọn nígbà dr aminu láì ibrahim à ń pa àfáàrà ní àfá àdó àfá náà gbìyànjú púpọ̀ torí pé àwọn wà ní ìdáratù kọbúlù ni wọ́n wà torí pé àwọn wà mọ́ndì nípa ọ̀rọ̀ kọ̀ǹpútà púpọ̀ nígbà tí máa rí pa kọ̀ǹpútà ò sí ìhàn rárá rárá làfáàyàn ti lọ pa kọ̀ǹpútà so gẹ́gẹ́ bí ọmọ túdẹ́ǹtì tó ń kẹ́kọ̀ọ́ wọ́n gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wọ́n wà tọ́lì ó ṣiṣẹ́ ó tún gbowó ó dẹ̀ tún kẹ́kọ̀ọ́ ní ìdára pọ̀bílù àtẹ̀sí òun náà gbìyànjú tó pọ̀ àtàrà gbìyànjú gan ṣùgbọ́n ibi tọ́lọ̀ wọn àdúrà yẹn sí ó gbà sí kọ́hírọ̀ ọlọ́run gba àdúrà yẹn sí ọlọ́run gbà 2008 ó yẹ kí n ti wá kí n ti padà kí n ti wá ìdẹ́gbẹ́ ti wá o kí n ti wá kí n ti padà torí pàtàkì àti wà ní ìdọ́gba ìgbàjọ ìpín hamza hamilton ńlá wọ́n máa fi káírò fẹ́ wá ni ṣàyẹn ọmọ ẹ̀ wá káírò wá kẹ́kọ̀ọ́ ṣàyẹn wá káírò wá kẹ́kọ̀ọ́ jẹ́ fún ẹ̀ lọ́ba yìí àti bẹ́ẹ̀ yẹn jẹ́ ṣàyẹn lọ káírò káírò wo ní wọn lọ káírò àmọ́ dágùn ńlá tí a ń dáàbò torí pé ìgbà náà ìmọ̀ nìwà náà là ń sá fún èèyàn tó bá ti lọ káró wọ́n fa ogun oúnjẹ dànù wọ́n mọ̀ sí ìfáàsì wọ́n mọ̀ ṣẹ́ẹ̀kì àwọn èèyàn wọ́n ń tọ́ka wọ́n ní ìyẹn ní ta ń gbọ́ tó tẹ̀sí sí fún ìrànfẹ́ kọ́ ẹ̀kọ́ àní lọ síbẹ̀ àti káìrò tá tọ́ ibi tá a bá dé yìí náà ọlọ́mọdé àdúgbò ẹ̀sẹ̀ tó bá sọ pé ká fáàrùn mọ́ wa alele ìléyà tó bá sọ fún àwọn fáàrùn pé tọ̀ ẹ irun gan ní o alele ìléyà ìta àtìkọ́ náà ọlọ́run fi àlùbáríkà alhamdulillah àwọn tọ́lọ̀ ọba àlejò ọlá kádàrá pé èmi ó mọ̀ láyé nínú àwọn olùmọ̀ ní bá kúkú lọ Mọ̀dínà mo ti mọ́mọ̀ wọn ṣùgbọ́n lọ́wọ́ bá sánà wà táàlá ó ti bí ṣe mọ́ darí àlámọ̀ rí àwọn ẹ̀ padà rí pé ìyẹ́ tó àmúra ń kánà mọ̀ fún ọlá bá kìíní nígbà tó ṣe wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ wọ́pọ̀ tó ẹni ìlú ó padà jẹ́ ọkọ mi wo bó ṣe rí bó ṣe rí bó ṣe rí galagala galagala galagala gbólo gala agbèrègbè òbèrè so àdúà àdúà tí wọ́n bá ń bẹ lọ́wọ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ kẹ́kẹ́ pé nǹkan báyìí tí nǹkan báyìí tí wọ́n ti wá tẹnu mọ́ tọ́lọ́wọ́ bá padà fún yẹn ní ìtẹ́ náà wọ́lọ́ ó rí pé àìmọ́ fún yẹn olólórí ni so kọ́lọ̀ mọ́ gbàdúrà yẹn gbà míì gbígbà àdúrà ni pé nítọ́ ọbẹ̀ yẹn tọ́ ọba lọ ọ̀nà tí náà àwọn èèyàn kan gbẹ láyé tá a fẹ́ kọ́ ọmọ òní mọ̀ wọn tí wọ́n sì jẹ́ fuel bomb fún ọ̀rọ̀ mímọ̀ fún ìmọ̀ tó ń wá lọ́dẹ wọ́n bu ẹ̀dùnmọ̀ rẹ epo ni wọ́n jẹ́ láti jẹ́ sí iná mímọ̀ rẹ tó ti fi lè gbógbò ọlọ́run ẹjà fi lọ agbó àdúrà rẹ agbọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n tó kẹ́kọ̀ọ́ bẹ̀ rárá ọlọ́run ní kí ilẹ̀ oòrùn bí ẹ ṣe ń yẹ tó dà àwọn èèyàn tí ọlọ́run ti kádàrá tó ti wà ní láwùjọ àkóso pé èyí ó mọ̀ láyé èyí ó lè jọ ní àjọṣepọ̀ tí àjọṣepọ̀ yóò fẹ́ pé àjọṣepọ̀ láíláí Egypt lọ́lọ́run kádàrá pé èyí ọ̀nà tí èyí ó ti kẹ́kọ̀ọ́ tí èyí ó ti ní àlàáfọ̀ pẹ̀lú àwọn àṣkáà ọlọ́run àdékọ́lọ́sọ̀

àgbà ti ìtọ́lọ̀wọ̀n bá ti fánà fún ọ̀tàálá tó ní nínú rẹ̀ ọlọ́mọ ẹ̀yà ìtọ́nà ọmọ ẹ̀yà ó ń tráàbù ó ti wá wà ní ọkọ̀ ọkùnrin brọ́dà mọ̀ṣálá alẹ́sùn lọ́gbọ̀nà ó wà ní mọ́tò màmá kan wá fún ọmọ rẹ̀ wá sí di ọkọ̀ ṣùgbọ́n títà títà tó lọ sí máa mọ́mọ́ ìṣòro adé ti mọ́tò mọ́mọ́ àdúgbò gàníyá ó ti ẹ̀dá báwọn ọkọ̀ rẹ̀ lọ́jọ́ ní wọ́n mọ́ra rí o wọ́n mọ́ gàníyá ó ti ẹ̀dá báwọn ọkọ̀ rẹ̀ lọ́jọ́ ní ìsà ẹ̀ ti bímọ mẹ́ta fún ilé Wọ́n wọ́n rọra rí o ṣùgbọ́n bí ààrẹ ṣe sọ ṣẹ̀rúnlẹ̀ ìbákẹ̀ta àdàgbé à ẹjọ́ra yí wọ́n lo ìmọ̀bù òun náà tòkòtò rẹ̀ ọba dẹ̀ ó nírògbọ̀n lọ jókòó sí ọkọ̀ rẹ̀ náà lọ ọlọ́run ọlọ́run ti tèmi sọ́ọ̀lẹ̀ ọlọ́run ti ta ẹ̀gbẹ́ ọkọ̀ rẹ̀ náà lọ orí rí làyẹn orí síìpù yẹn náà ni ìwọ ti gbé ti sí ìpẹ̀lẹ̀ ìwọ́ ti gbé ẹja online tó tẹ́tò títò wọ́n ti gbà nọ́mbà tó ẹ́rí pé ó kọjá ìṣẹ́ tí ọpọlọ lè ṣe tàṣọ́wùrù rẹ̀ ní zai Bóyá mọ̀ láìkà kan kọjá lásìkò náà tóun ṣe àmì sí gbogbo ìtàwọn ẹ̀bá fi ń sọ pé orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ó sì bọ́ sí láàrin ni wọ́n sì ṣe dùdọ́ rẹ̀ wọ́n sì dùdọ́ bá ìyàwó wọ́n á sọ̀rọ̀ so àdúrà gbígbà gbígbàdúrà ó àtìrí kan rọ̀ mọ́ àti tí wọ́n gbígbà dáṣẹ pé èyàn mọ́ èyàn mọ́ tọ́lọ̀ bàdé fẹ́ra fi sí tọ́lọ̀ bá bóòlù mo ṣe fẹ́ yìí náà bóòlù ẹ̀ ní ìgbéléyàwó mi náà àti rẹ̀ lọlé ọkọ máa sọ fún ẹ̀ẹ́ mẹ́tàlá àti lọlé ọkọ rẹ̀ ọ̀tẹ̀lé náà tẹ̀lé lọ ó sọmọ ìyàwó ó sọmọ ìyàwó àìsí ẹ̀ láti bó sọmọ ìyàwó ẹ̀ẹ́ ìwọ́n ti rí ni o lórí rírí kí ló dé bọ́lọ̀ fi sọmọ ẹlẹ́rìí pé sọ fún máa tẹ̀lá àti rẹ̀ lọlé ọkọ kí ló dé lórí sọ torí pé tí ò bá sun ẹkún yẹn ṣé yóò sọmọ ìyàwó ṣé ìwọ́ padà rí bẹ́ẹ̀ ọ̀gbàjà òṣogbo náà ní ọwọ́ àpò nìsàlùmá sàlámà so ṣáàrí òní wípé ìlhà kéèyàn mọ́jẹ̀ bíbẹ̀ lọ́wọ́ ọba kámọ́jẹ̀ ojú wa tàbí ọmọ kan nínú àwọn ọmọ wa ó fẹ́ nípa ìlú rí ọmọ nínú ọmọ tó yọjú ó fẹ́ nípa ìlú ọ̀rọ̀ yẹn ti wá fẹ́ fi làbálẹ̀ mi láàpọ̀ ọlọ́run mo gbàrẹ̀gbàrẹ̀ ah, mo ṣàìṣù ṣàìṣù dákùn gbàdúrà mi lórí ọmọ yìí gbàdúrà mi lórí ọmọ yìí pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run àdúrà yẹn tó máa dún ní máa dúà yẹn àwọn àmọ́kìnì kan wà fi wípé àtàmọ́tàfèrè àtàmọ́tàfèrè tí ẹ̀ bá rí ìrìnàjò àdúrà tí ẹ̀ bá ṣe nígbà tí ẹ̀ bá rí ìrìnàjò àdúrà tó gbọ́n gbà àdúrà tí ẹ̀ bá ṣe láàrin ìgbà tí wọ́n bá pèrè àti ìgbà tí wọ́n bá ṣe ìkọ́ àdúrà náà ni ó gbà àdúrà tọ́mọ yẹ́ yẹn ti mú yẹn jẹ tí èèyàn sí àdúrà náà ni gbogbo àwọn àmọ́ yí kájẹ́ sí àwọn àtìkú kéèyàn tó wọ́n fi ń tí mo fẹ́ tó mo èèyàn mẹ́rin kan ti bẹ ní sàwọn kan ti bẹ ní múra sí ọ̀rẹ́ ìtàn bẹ ní múra bá ń bẹ nǹkan báyìí orúkọ àyè yẹn ó wá lè gbàdúrà báyìí ọlọ́ọ̀bá mo fẹ́ ọlọ́ọ̀bá fún yàn ó yàn ní mi a ti rẹ̀ nínú àwọn ojúbò ti fi gbà ó lè ìṣẹ̀lẹ̀ ó ilé yàn lọ́wọ́ rí pé ọmọ tó ti ṣe báyìí ló ti rẹ̀ ó ti dà ó ẹ̀kọ́ náà ọlọ́run lọ́mọ tá a ti dákọ̀mù náà lórí ẹjọ́ ńgbò ànábì nú nígbò bá jíwọ́ àwà lọ gbé mọ́ pé ànábì nú náà ó náà fún bímọ tí ó tí ó tẹ́ ti ní ẹ̀fẹ̀ ìgbòlórí ìbírí lórí ká tẹnu má dùá ká dúní má dùá ká má jẹ́ sí bíbèrè nǹkan lọ́wọ́lọ́wọ́ kábòdò fún ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá mọ ń wo àníyàn àlèmlá ìdúà ọlọ́run bá nígbà mọ ń wo béèyàn ṣe ṣe àfọ̀mọ́ fún olùwàbá dẹ́gà nínú àdúrà ọlọ́run bá nígbà láti mọ ń lò ní àdúgbò ìdíjà lọ́dúnjà nínú kan tí ọlọ́run máa ń lò sára sí sí àdúrà ènìyàn tí kò máa fi ń gbà òun lélẹ́ yìí wà kò bá kan náà nínú àwọn ìtawárí ilé tí a fún ní àdé ìpè òun náà ní wípé òun lè bá lè sọ́lá sọ́lá máa ń ṣe dùn àrùn ìgbà bí alfaz almutanawwi'a ní oníranran àwọn gbólóhùn tí ó pẹ̀ka lóríṣiríṣi. Dọ́ọ̀lù ti sáà àwọn olùmọ̀ wọ́n sọ wípé nínú àwọn wàjíbá ti sọ láti káṣùdù àwọn ìpìta wọ́n nínú àwọn ọ̀rọ̀ yẹn ìrọ̀rùn wọ́n ní alákọ̀ọ́kọ́ mùdáwà mọ̀tòrọ̀sùn lálẹ́ anábì sọ́lọ́lá àríwáàrí ọ̀sọ́lá anábì ti ìpínlẹ̀ fáfá mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì anábì sọ́lọ́lá àríwáàrí ọ̀sọ́lá sọ pé sọ́lù tàbára ẹ̀kùn ló ní sọ́lù ẹjọ́nà ẹgbẹ̀gbẹ̀ ìṣòrí tí tìmọ̀kí alimam nasiruddin al-albani rahimahullahu ta'ala inú ọdún mọ́tàlá ti dàbí wọn wọ́n ní كان النبي صلى الله عليه وسلم يستسلم القراءة بأدعية كثيرة ومتنوعة فعل النبي صلى الله عليه وآله وسلم ومن بالإقراء سابقا بالإقراء ومن شيء ولمعنى الدعاء بكنا وصفوا الخلاد بن رافع آه تعبدين المسيب صلاته àwọn mùsùlùmí sọláfìdì ìgbé látàtún mùsọláfìdì ààdì nínú náà ẹni lọ́pọ̀ tí ìlú mú kí o mẹ́ta ìtàbí títí ó ṣe tẹ̀fúrà tó lọ́rọ̀ wọ́yá àmàdùlá tó sì dùgbẹ́ fọ́lọ́ wọn bá jálá wọn hàzùgbà ọ̀yí ní àlè yóò sì ní wọ́yá sọ́rọ̀ ìmọ̀ tàyà sọ́rọ̀ ìmọ̀ wọ́n bí ìta ilé ìsí olú ọlọ́run nínú àkùrá ọ̀nà ìṣẹ́ rọ́bí ọlá àmì àfọ́lẹ̀ tánà rọ́sùnlá ìfọ́lọ́wọ́ àmì àríwá sọ́lọ́mọ́ pẹ̀lú sọ́lá tàbí tẹ́fíẹ̀ látọ̀dọ̀ ya wa aṣọ ọlọ́run tó bára mùsùlùmí ọlá àmì sọ́lọ́láwọ́ àríwá sọ́lá anábì máa ń bẹ̀rẹ̀ ìwọ pẹ̀lú gbólóhùn aláwọ̀ akíbáwọ̀ wà ìṣòro ti bẹ̀rẹ̀ ìlú lórí àṣírátì nípa àtìmá wọ̀dánà ìyà rọ́bà sábẹ̀ ìbárikó lámújú sí ìrọ̀ àṣáàmù àbá ìdìdè ìdè rùkú kọjú tí wá kọjú náà gbóòlẹ̀ sókè díẹ̀ hádà tẹ̀sùkì hádà tẹ̀sùkì hádà tẹ̀sùkì lórí tẹ̀sùkì ìdílé wọ́n ni lánú yusufi sọ́ra ìsàbí kò ní gbórí rẹ̀ sókè wà láàyè sọ wìbù ẹ̀yà lọlẹ̀ wà láàyè sọ wìbù kò sì ní dé báyìí ẹ̀yà ẹ̀tẹ́dì náà ẹ̀fìdì báyìí wà láti ń bá ẹ̀yàn dáàlìkà eléyìí sáà lọ́dún máa ń ṣe ni ẹ̀yìn rẹ̀ sì yóò dọ́gba pẹ̀lú kí ni pẹ̀lú agbárí وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما ويعجز يدقوه للركوع ورا على سكه يدقوه للركوع ويقرأ على سكه ها أني لم يسجد حتى يستوي قائما kò ní gba rùkú lọ sí sùjú yóò padà sókè yẹ̀sẹ̀rí yá kọ ìmọ̀ mọ́sọ̀rọ̀ báyìí yóò dúró dáadáa yóò dúró báyìí tí ó nàró dáadáa wàkánà ìdá àrọ́fà sáwú nínú sájìdá lámúyẹ́ jù àtàyẹ̀ sẹ́yìn àkọ́ ìdá yá lọ́kùnrin kalẹ̀ lọ́kùnrin lọ́kùnrin ya gbórí rẹ̀ sókè padà aha padà padà ìtàn méjèèjì bí káàbù rẹ bó ti papọ̀ yìí ó pa ẹsẹ̀ méjèèjì papọ̀ àhà óyá sùjúdù nìyẹn ó ti yé ẹsẹ̀ méjèèjì ti kí ni o ìtàn ó papọ̀ ó ti yé hadith Abu Dawud ni ó sì láàfíà wà ní ìrìmán áúlá nínú ìhìmán tàbí ti kẹma ti lálàáfíà áàlù náà ni a ní sọ́ọ́dà nì ó ti yé a ní sí kí ni o àní sọ́ọ́dánù ó ní wálé ọdún mọ̀ fàṣíbá ìlú pa itan rẹ méjèèjì papọ̀ tó bá ti wà lórí kíni o tó bá ti wà lórí lórí sùjú àdìsí yẹn lálàáfíà o tó bá wọn tọ́tọ́ fàdìsí yẹn lálàáfíà àdìsí lálàáfíà ó ti yé àdìsí lálàáfíà nínú ìlàjà àfáàní báyìí anábìsọ́lá sọ́lá ó jẹ́ àfáà wa àgbà wọ́n ní lámìlẹ́dìdà táyẹ̀ sẹ́wí akọ́ ìlànà ó jókòó dáadáa ó ní padà borí pẹ̀lẹ̀ títí tó fi ní pé ó jókòó dáadáa sára rẹ̀ sílẹ̀ wàkánà yàkúlù fi kúlè rọ̀kà àtẹ́yìn àtàhíyà àtàhíyà anábì sọ́lá àwùsọ́lá ó máa àwọn síyà òun ni àtàhíyà òun ó gbà wa adẹ̀sàlàyé fún ayé pé nínú àwọn sí àti tó gbajúmọ̀ òní tí ó bá àti àbáwà abdullá ibn mọ̀sán òun náà nílé ìlú gbàgbọ́ bàbọ́n kan àti ìyá àtìlá àti ìbájú sọlọ́wájú sọlọ́wọ́ àríkà ẹ̀yọ́ nàbíyú wàràhàtúwá wàràkàmù sọlọ́wọ́ àríná wàhálà ìbàdí láàrín sọ̀rọ̀ ilé ìlú olúgbàjúmọ̀ tí àwọn ń ṣe bákan àwọn náà ní sí àti wọn afáwa abúmúsà àlàṣáárì àwọn náà ní sí ẹ̀dà àti wọn ìyàwó Aisha àwọn náà ní sí àti wọn Abdullahi bin àwọn náà ní sí àti wọn Umar àwọn náà ní sí àti wọn àwọn tàbí tó gba ìbẹ́lẹ̀ kejì gbogbo àwọn sí àgbẹ̀rẹ̀ pátá وكان يفرش رجله اليسرى وينسب رجله اليمنى على الفراش هي اجلس مفترشا اجلس مفترشا نعم ṣe ó kọjú síbi ó kọjú sí wọn nítorí àwọn ló fẹ́ sàlàyé ọ̀hún láti ìdí pé wéèkì ẹ̀ ó fẹ́rẹ́ wéèkì ẹ̀ ò ní ju débi lọ débi lè gbé àtàrí ó máa wó dànù

àtáyá àtáyá alákọ̀ọ́kọ́ àjòbẹ̀ ó ti àtáyá tó bá gbẹ̀yìn ó ti àjòkò àtàwárùkù tàwárùkù ní wípé tẹ́rọ pé ìfìrọ́ṣì lè tó ṣe ìtumọ̀ ìfìrọ́ṣì ní wípé ó fi gìgísẹ̀ rẹ̀ yìí ó fi ṣe ẹni fìrọ́ṣì ó jókòó sórí ẹ̀ ó ti tàwárùkù ní pé yóò mú eléyìí ó kìbọ ibi ó yá àhá mọ́ndàlá ó ti yé tàwárùkù nílé ẹgbẹ́ eégún tí àlìwárìkù olóògbé kí ni o olóògbé jókòó ìtumọ̀ tàwárùkù ni ẹ so tàbá ti fẹ́ sálámọ̀ ilé ìlàmọ̀ jó mọ̀rùkú yé tàbá fẹ́ sálámọ̀ ilé ìlàmọ̀ jó ní ìrun tó bá ti àtọ̀ sí súfì mọ̀rùkú yé ilé ìlàjò ní ìrun tó bá yàtọ̀ sí tó bá jẹ́ súfì àní tó bá yìí o ti yé ìfìrọ́ṣì láàjò fún ìrún tó bá jẹ́ rákà mélòó ìtìrọ́ṣì láàjò fún ìrún tó bá jẹ́ pé àtáyà kẹ́lẹ̀ láàkà láti nílò láti sánilámọ̀ tó bá tààrọ̀ sí súfì ọbẹ́ tí zúrì ní o asìrì ní o magrib ní o ìṣáì ní o bó ti jò ní àtàwàrù nígbà tó bá fẹ́ sánilámọ̀ alìkìtà méjì ló wà alìtàáwù alìmọ̀múnú wọ́n ìtàá alìmọ̀ṣùrọ̀ ìtàáwù eléyìí tí ó bófin mú ó yá ẹsẹ̀ yìí tẹ́lẹ̀ náà báyìí tó wá yóò wà ṣẹ́rẹ́lẹ̀ ìtàáwù alìmọ̀ṣùrọ̀ èyí tó bófin nínú kájòkó báyìí lórí òun onímọ̀ báyìí náà ìforíkalẹ̀ méjèèjì ìgbàláyè wà fún aláti jókòó báyìí àlèkà áwù yẹn ó ti yé ṣùgbọ́n ìkà áwù alimọ́mù náà ìkà àtọ́ ní ká mọ́ jókòó òun ni pé ká jókòó báyìí tí bàbá bẹ́ẹ̀ ka àtáyá ojókòó bàbá bẹ́ẹ̀ ka àtáyá ìtúrọ́ọ̀ṣì tó jókòó ní bàbá bẹ́ẹ̀ ka àtáyá ó ti yé tó bá sókè ní mẹ́rin tó kù ó jókòó fàwárò kan ó ti àhà ní zoo afri magri ìṣà tó ọ̀rọ̀ ìlú kọjá pé àà ìlú tí mo ní sí láti lẹ́jì lẹ́rùn ti bọ́ lọ́mọ kan rẹ̀ mọ́ ọkọ̀ mi nìyàn láà kò ní bá rẹ̀ ọjọ́ kò bá kálá òun anábì sọ́lá àlọ́sọ́lá anábì ẹlò ní ó tún bọ́bọ́ta ọdún ní wọn lẹ́bìnrin lè ánàbù láàrin tí mo rò fún àrùn wà láàrin ṣùgbọ́n rẹ̀. ó ní bẹ́ẹ̀ rùkú rẹ̀ ògún ṣùgbọ́n rẹ̀ lẹ́kí ni ògún ayé tí mo rò fún rùkú rẹ̀ òyànjú ṣùgbọ́n rẹ̀ lẹ́kí ni òyànjú so nígbà láti pẹ́tìlá ìtàhálà ìbínà ni a ti mọ̀ dájú ìṣàlá gbogbo gbogbo ìbéèrè tí bá ní ìkẹ́jọ pẹ̀pọ̀ lọ́rọ̀ irun àti ìmọ̀ ó ti tí máa fi parí gbogbo tó bá ní onípẹ́bẹ̀rẹ̀ fẹ́ ìgbé ìlébì áńkàrẹ̀ ní ṣe kí ni ó lè ti wà wájú ó ti é tó mo ti ń gbàṣẹ láti lòpó tó kọjá ẹ bá tún ní bèèrè ẹ máa dájọ ó ti é ó ti ní ṣùndúkù asílà tó wà nù síra yìí ni mo mọ́ fi kwẹ́sàn sí ìmọ̀ gbàjọ títí tá a bá tí wá parí ọ̀rọ̀ ọ̀run látòkè délẹ̀ ẹ̀wò ìbáṣọ̀ láti nà bí ìlú ṣẹ́rí ìrùn sáfù láti mọ̀ bí i bàbá umar babur òní nínú àwọn abdul suru tó dẹ̀wà mọ̀kútákọ́rọ̀ tó wà sọmaráì nípa ọ̀rọ̀ ìrun òní tíra yìí ṣẹ́rí ìrùn bàbá babur ṣé ìtìlọ́gbọ̀n albani àwọn ni wọ́n kọ tíra yìí fourth edition tí ìbá ṣe ń tí ìbá 1965 1965 tọ́bọ̀ alákọ̀ọ́kọ́ tí tíra yẹn jáde 1965 ìbáṣẹ̀lú sí ó ti yé so àwọn tọba áàtì náà ti jáde lẹ́yìn ìgbà yẹn mọ̀ta áàtì ìgbà ó ti yé ọlọ́wọ́ bá nìkan láti ṣe àlùbáríkà títírà náà púpọ̀ ó ti yé átúrò ẹ̀ ìdí mẹ́ta ni dọ́kọ̀rù pẹ̀ pé ìkọ̀ọ̀kan fẹ̀ tó ó fẹ̀ tó tíra inú ibi tí àbálibáni ti yọ ìdí kọ̀ọ̀kan bọ́ọ̀lù kọ̀ọ̀kan ó tó tíra yìí báyìí bó ti tó yìí ó dà ó fẹ́ gbélé gan lọ ó ti yé so ìgbàtọ́ wá rí pé kó lè rọrùn fún àwọn tó láàbù ní ẹni wọ́n wá ṣe òkúsọ rẹ̀ wọ́n sọmaráìsẹ̀ sọmárì yẹn ó wá nílé so sọmárì yẹn àṣẹ Omar Bazmoul àfihànlá àwọn tó wá fi ṣẹ́rí mu òkúsọ rẹ̀ ó ti yẹ so fàjáàlàhù àfitában mustafila so ó lélẹ̀ ó ti parẹ́ lè kẹ́sìrọ́pù kìráà ó ti yẹ ẹni pé kò fẹ́ẹ̀ sí nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́ orí pé nínú àwọn tíra jẹ́ pé láàrin oṣù méjì mẹ́ta èèyàn tún gbọ́dọ̀ mọ́ tuntun yẹ̀wò ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ olúwa ilé pé ọ̀pọ̀ta tíra kan lọ́rùn oṣù síkó ẹgbẹ́ bí abẹ́ àbàbúrẹ́ oṣù nára rẹ̀ láà bá dúdà mìíràn ní tíra súnmọ̀tíra súnmọ̀tíra wà láti yàmọ́ ìrún dẹ̀ ní daily practical work ní gbogbo tẹ́tà ń ṣe lójoojúmọ́ ní ìrún àyíkẹ́kọ̀ọ́

wọ́n ní ìdìsí wọ́n ta ọpa àwẹ̀ bóò lórí tí tó dáa sí àgbàwọ̀ bẹ́lá wọn bá sọ wà náà tálá ó gba ìlú alọ́wọ́ wa mọ́ dàálù aláyà ọ̀ ọlọ́n jẹ́ àrí tí bá nàbí ti kí ọlọ́n kó sì bá lọ́wọ́ wa rahmatu yarhamar rahim lórí ìlànà wọn sẹ́lì màlá ẹ̀ńdìnà muhammadu wàlá àdìyẹ sáà